ìfihàn orí kẹtàlá mo wá rí ẹranko kan tí ń ti inú òkun jáde bọ̀ ó ní ìwo mẹ́wàá àti orí méje adé mẹ́wàá wà lórí ìwo rẹ̀ ó kọ orúkọ àfojúdi sára orí rẹ̀ kọ̀ọ̀kan ẹranko náà tí mo rí dàbí àmọ̀tẹ́kùn ẹsẹ̀ rẹ̀ dàbí ti òkú ẹnu rẹ̀ dàbí ti kìnìún ẹranko ìwèlè náà fún ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti àṣẹ ńlá rẹ̀ ó dàbí ẹni pé wọ́n ti ṣá ọ̀kan nínú àwọn orí ẹranko náà lọ́gbẹ́ ọgbẹ́ ọ̀hún tó ohun tí ó yẹ kí ó pa á ṣùgbọ́n ó ti jiná gbogbo ènìyàn ni wọ́n ń tẹ̀lé ẹranko yìí tí wọ́n fi ṣe ìrànwọ́ wọ́n ń júbà ẹranko ìwèlè náà nítorí pé ó fi àṣẹ fún ẹranko yìí wọ́n sì ń júbà ẹranko náà wọ́n ń sọ pé. ta ni ó dàbí ẹranko yìí? ta ni ó tó bá a jà. a fún un ní ẹnu láti sọ̀rọ̀ tí ó ju ẹnu rẹ̀ lọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run a tó fún un ní àṣẹ fún oṣù méjìlélógójì ó bá ya ẹnu ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ó ń sọ̀rọ̀ àfojúdi sí orúkọ ọlọ́run àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run a fún un ní agbára láti gbógun ti àwọn ènìyàn ọlọ́run àti láti ṣẹ́gun wọn a tún fún ní àṣẹ lórí gbogbo ẹ̀yà àti orílẹ̀-èdè àti oríṣiríṣi èdè àti gbogbo ènìyàn gbogbo àwọn tí wọ́n ń gbé inú ayé tí a kò kọ orúkọ wọn sínú ìwé yìí bá ń júbà rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé ni a kò ti kọ orúkọ wọn sínú ìwé ọ̀dọ́ àgùntàn tí a pa. ẹni tí ó bá ní etí kí ó gbọ́. bí ẹnikẹ́ni bá ní láti lọ sí ìgbèkùn yóò lọ sí ìgbèkùn bí ẹnikẹ́ni bá fi idà ènìyàn idà ni a ó fi pa òun náà níhìn ni ìfaradà àti ìdúróṣinṣin àwọn ènìyàn ọlọ́run yóò ti hàn. mo tún rí ẹranko mìíràn tí ó jáde láti inú ilẹ̀ ó ní ìwo méjì bíi ti ọ̀dọ́ àgùntàn ó ń sọ̀rọ̀ bíi ti ẹranko ìwèlè ó ń lo àṣẹ bíi ti ẹranko àkọ́kọ́ lójú ẹranko àkọ́kọ́ fúnra rẹ̀ ó mú kí ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ júbà ẹranko àkọ́kọ́ tí ọgbẹ́ rẹ̀ ti san ó ń ṣe iṣẹ́ abàmì ńláńlá ó mú kí iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ayé lójú àwọn ènìyàn ó fi iṣẹ́ abàmì tí a fi fún un láti ṣe níwájú ẹranko náà tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ ó sọ fún wọn pé kí wọ́n yá èrè ẹranko tí a fi idà ṣá lọ́gbẹ́ tí ó tún yè a fún un ní agbára láti fi èémí sínú èrè ẹranko náà kí èrè ẹranko náà lè fọhùn kí ó lè pa àwọn tí kò bá júbà èrè ẹranko náà lẹ́yìn náà gbogbo ènìyàn àti àwọn mẹ̀kúnnù àti àwọn ènìyàn ńláńlá àti ọlọ́rọ̀ àti tálákà àti ẹrú àti òmìnira ni ẹranko yìí mú kí wọ́n ṣe àmì sí ọwọ́ ọ̀tún tàbí iwájú wọn kò sí ẹni tí ó lè ra ohunkóhun tàbí kí ó ta ohunkóhun àfi ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí ti iye orúkọ rẹ̀ lára ohun tí ó gba ọgbọ́n nìyí ẹni tí ó bá ní òye ni ó lè mọ ìtumọ̀ àmì orúkọ ẹranko náà nítorí pé bí orúkọ ènìyàn kan gan-an ni àmì yìí rí. ìtumọ̀ iye àmì náà ni ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́fà.